tí mo rí pé kíkún jẹ́ ikú òbòdò pa iná èmi tí mo gba gbogbo lọ́wọ́ kú tí mo fi kún lẹ́yìn pẹ́ẹ́pẹ́ yẹn jẹ́ arógbó ogun ni o. èmi ẹ̀jẹ̀ náà kú ọ̀rọ̀ bìtì wọ́ọ̀lù ni mọ́lẹ̀ bẹ́ẹ̀ bìtì àjẹ́ olókùn padà bàbá ta lówó ẹ̀ bọ́lá lé. ni wọ́n máa sùn àákèrè pẹ̀tọ́ pọ́nmi tí ọ̀dà bọ̀ ọmọ kékeré bá kọjá náà ni wọ́n ti pẹ́ káàkiri. ọba tó mẹ́rin so mọ̀ tí ì gbẹ̀ ọmọ fi kú ṣèfàjẹ́. sọ ọ̀rẹ́ mi wo yìí tó bá ń yọjú sí mi nígbà àgbà yìí mọ̀ fún ọ̀pá ni. ẹ wọ̀ orí mi ìwọ ọ̀dà ọ̀yà padà sọ́rùn mi. sukubade lọ́mọ tọ́ o ṣe mi ní gbókun lọ́mọ gbọ́nà ipò ń lọ lágbẹ̀dẹ ọ̀run lágbàrún òwúrọ̀ sọ. ẹ ìrẹ́ lọ pa ó ṣe wọ̀ bí pápá ọlọ́pàá ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ọ̀hún gbọ̀ngàn. ṣàgó ọ̀rẹ́ ìgbà bá ṣe bí. sojú èkì ìsakọ́jà sí jẹ́sí àwọn tó sojú ẹ̀ múlá sí ìlú alágbẹ̀dẹ. ó di wọ́rọ́ dàgbò dàgbò di wọ́rọ́. olùsọyè olùsọyè olùsọyè olùsọyè. ọ̀gá gbasọ ní gbasọ náà ó yá wá papọ̀ wá sọ nìkan ọ̀pá pàrọ̀dà. nìkan kò ní dísù ògiri sakọ lọ́wọ́ lọ́kọ́ bá bẹ̀ pé ọmọ ta ọ̀dọ̀ bẹ̀lẹ̀ lónìí. ó pàgọ́ ní ẹ̀ṣọ́ mi ẹ̀mí igba ni wọ́n fi gbà padà lọ́wọ́ wọn.